الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوى لوري إذا لك مختصر زاد المعاج ايجي الامام محمد بن عبد الوهاب عليه رحمة الله في وشداد لكن زاد المعاج تجي الامام ابن قيم الجوزية عليه رحمة الله فصل في أبيه صلى الله عليه وسلم في قراءة القرآن شتتي حتما بيو òun náà ni tí wọ́n pè ní ìmọ̀nà anábúwa muhammad sallallahu alayhi wa sallam fi qira'ati al-qur'an nípa kíkà al-qur'an wọ́n ní kánà láwọ́ hizbun la yukhillu nípa al-qur'an al ìyẹn tí rọ ọlọ́wọ́ bá tó sọ̀kalẹ̀ fún anábúwa muhammad sallallahu alayhi wa sallam anábi sallallahu alayhi wa sallam ó ní hizb òun náà ni n tó dún nímọ̀ tí sábà máa kà nínú alkur'an bí a ní ojoojúmọ́ la yukhillu tó ṣe pé anábi sallallahu alayhi wa sallam kò kí ń gbé jù sílẹ̀ wakana kira atuhu tartilan harfan harfan wọ́n ní kira anabuwa muhammad sallallahu alaihi wasallam in tí ó máa ń farabalẹ̀ ka ní harfan harfan àti yóò máa ka lẹ́yọ kọ̀ọ̀kan náà in tí wọ́n rìfẹ́ sí àwọn àdísì kan bẹ́ tí ó ń tọ́ka sí nǹkan yìí ṣùgbọ́n àwọn afáàmì gbà wípé wọn lálàáfíà bó ti ẹ̀jẹ́ pé Sheikh Al-Albani alayhi rahmatullah nínú Mukhtasar Shama'il Muhammadiyya wọ́n ní ìtòníà làáfíà ni ṣùgbọ́n ìṣe tí ànábíwá muhammad sallallahu alayhi wa sallam òun náà ni kí ó máa farabalẹ̀ ka alkùránù kéré wọ́n ní ويقطع قراءته آية آية النبي صلى الله عليه وسلم أما جي كيكيوري ni aya kọ̀ọ̀kan aya kọ̀ọ̀kan that is o ma ń dúó ní ìparí aya kọ̀ọ̀kan aya kọ̀ọ̀kan eléyìí lára ìṣesí anábíwa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ṣe eléyìí ṣe alal ujub ni ṣọ́ra yẹn ní pípa bá ń ka alkur'an karim kí a máa dúó lórí aya kọ̀ọ̀kan eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáǹbẹ lórí ẹ̀ òun ni pé kò ń ṣe ọ̀ranyàn a lè ṣe wáṣlú àwọn ayat kàdàbí ayàbí mélòó pọ̀ so kò ń ṣe ọ̀ranyàn kádó lórí ayà kọ̀ọ̀kan ṣùgbọ́n yìí tó dá òun ni kádó lórí ayà kọ̀ọ̀kan so eléyìí ó ní ẹ̀rí gẹ́gẹ́ bó ṣe bẹ nínú sunan abi àtàwọn tíra hadithi míì ويمد عند حروف المد فيمد الرحمن ويمد الرحيم ونبتيا وأرى في مد بوا النبي صلى الله عليه وسلم يوفاقون àwọn ni a pèjúwe a máa fa arrahman a so eléyìí àkíní ìtumọ̀ ike ó ń fa arrahman bákanáà ó ń fa arrahim ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá wọn á tún sí nǹkan tí àwọn àfó ní tajwid ń pè almadu tabi'i àbí almadu asli madu tó ṣe pé ó jẹ́ ìpìlẹ̀ tó ń ṣe harakatan òun náà ni kí èèyàn fà á ní pípa tí ó ju haraka méjì lọ nítìta bá sọ wípé ta ha àbí ní mim fatia ma lápèjúwe mim fatia ti tàbámú mim àti fatia àápè ní ma tí a bá fi alifu ta fi fa mímù yẹn yóò di má so àti sàá ní araka méjì báyẹn so bákan náà tàbá wo tí tàbá ní tàpé ha kẹsùrọ̀ hì so tí a bá fi àfà hì yẹn yóò di hì so tàbá nínú àpèjúwe arrahman arrahim so himu yẹn àti fàáhí ní haraka méjì bẹ́ẹ̀ ni afa náà ní haraka méjì bí bàtà fún ní wọ́sẹ̀lì òkè méjì òun ni fífà so eléyìí ni àwọn afọ́nitẹ́jú ló ń pè ní almadu tọ́lẹ́rì àbí almadu al-asli so lápèjúwe tí n bá kọ kọf fatia then mo fi alifu sẹ́yìn rẹ̀ màá ní kọ́ kọ́ láǹfàtí Allah màá ní kọ́ọ́lá so kọ́ kalẹ̀ báyẹn kọ́ fatia alif àti láǹfàtí kí àwọn ní kọ́lá kọ́lá so o ti já alifu tí wọ́n fi fa kọfà tí a kọ́ yẹn ti já dànù so wọ́n á ní ìpèkúpè lópinu èdè lárúbáwá so larbawa ò ní sọ wípé kọ́là ní tí wọ́n sọ ní kọ́ọ̀là so ilé ìwọ̀n á pè ní almadu tọ̀bírì bẹ́ẹ̀ ń sọ lárúbáwá bẹ́ẹ̀ ṣe sọ nìyẹn ní ma báyàn sọ̀rọ̀ nísìnkí ní wàkọ́lá mo lè fẹ́ sọ ní wàkọ́ọ̀lá zaid wọ́n ní wàkọ́lá zaid so bá ń sọ ọ́ ní lárúbáwá agbọ́dọ̀ fi mọ́dù yẹn sí ìyẹn ni wọ́n pè ní kí ni almadu àtọ̀rírí al'asli bó ń ṣe wà ní èdè lárúbáwá yẹn tó bá ṣe pé alifu wá lẹ́yìn kọf tí a bá wá àtúntò alif lẹ́yìn fatia àbí yá wá lẹ́yìn kẹsọ́rọ̀ àbí wá wá lẹ́yìn dọ́mà àáfàá ní eléyìí ni wọ́n pè ní kíni almadu al'asli àbíkọ́ pè ní almadu tabi'i náà al'imam ibn qayyim bákaná al'imam muhammad bin abdul wahab alayhi rahmatullah wọ́n ní anábíwá muhammad sallallahu alaihi wasallam apart from pé ó mọ́ ń dúó ní ìparí ayá kọ̀ọ̀kan ta sọ pé àfá àgbà kò ń ṣe ọ̀ràn ẹ̀yẹn a lè ṣe wọ́sùlù kádàá aya mélòó papọ̀ mọ́ra wọn wọ́n ní anabi sallallahu alaihi wasallam wàyàmúdù inda hurufil mad tó bá débi tí àwọn arafi madi wá afa fàyàmúdù rahman afa arrahman wàyàmúdù rahim afa arrahim aliwa bèrè pé wáyé tí ibn qayyim bákanáà muhammadu abdullahi ó ṣe jẹ́ pé rahman àti arrahim ni wọ́n mú wá tán fi ṣe àpèjúwe wọn dédé mú wá bẹ́ in tó ń bẹ ní àkọọ́lẹ̀ òun wọn mú wá alimami Bukhari alayhi rahmatullah bákan náà wọn àfa aládé ìsinmi Abu Dawud Nasa'i àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alimami Bukhari wọ́n ní Qatada ó fa'atu Anas ibn Malik mo bèèrè lọ Anas ibn Malik عن قراءة النبي صلى الله عليه وسلم nípa bánàbí sọ̀lá àsọ́lám ṣe máa ka kéwú ní bó ṣe máa ń ka al-Qur'an faqala kana yamuddu maddan ó ní ànábí sọ́lọ́lọ́ àsọ́lám a máa fàágùn nínú ẹgbàwá mi ó ní kayfa kanat qira'atu an-nabiy sallallahu alaihi wasallam بوني كيكا القرآن أنا صلى الله عليه وسلم شري فقال أني أنا مالك صفي كانت مادة أنا بمن فاقون ثم قرأ وكا بسم الله الرحمن الرحيم ببسم الله ويمد يمد ببسم الله يوفكني بسم الله الله تو بسم الله بسم الله láàmù tó wọ́n mẹ́yẹ yóò fagún bismillah bismillah bákanáà wàyàmúdú birrahman yóò fa arrahman wàyàmúdú birrahim yóò fa arrahim eléyìí náà ni nǹkan tí al-imam bin qayyim bákanáà muhammad bin abdullahab òun làwọn náà fi ṣe àpèjúwe náà àwọn afónitẹ́jú àwọn aṣọ wípé tó ń tọ́ka sí òun náà ni almadu al-afri òun ló ń rí fẹ́ẹ̀sì sheikh bin Uthaymeen alayhi rahmatullah àwọn a máa sọ wípé ìfi eléyìí ṣe àpèjúwe tí Anas bin Malik radiyallahu anhu fi ṣàpèjúwe ó ju madu tọ̀bírí lọ ó ju madu asli lọ wọ́n tó ẹ̀kọ́ mọ́dù asli ni kò ní ìjì láti sọ yí pé bi rahman yamudu bi rahim torí pé bẹ́ẹ̀ bá ń sọ lárúbá náà tẹ́lẹ̀ ẹ sọ pé kí ni bismillah náà lẹ sọ ẹ falamu yẹ kẹ ẹ bá ń sọ lárúbáwá ordinary ni tó ń ṣe pé ẹ ń ka al-Qur'an al-Karim bẹ́ẹ̀ bá ń sọ lárúbá tẹ́lẹ̀ tó wá bẹ́ẹ̀ pé arrahman arrahman náà lẹ máa pé ẹ ní sọ pé arrahman ẹ ní arrahman kẹ ẹ já ní ṣùgbọ́n kúrò ẹ ní ní arrahim kẹ ẹ já yá àti ó wà ń kúrò so kò sí nǹkan tó special níbi tí anas radiyallahu anhu tí ó sọ tó bá fi lè sọ pé yamuddu bi rahman yamuddu bi bismillah yamuddu bi rahim kò sí tó special làwọn fi sọ wípé mọ́dù yẹn ojú mọ́dù asli lọ báwọn ṣe gbọ́ yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn afóńtẹ́jú yìí sábà asli òun náà ni tí ó ń rífẹ́ sí wallahu a'lam sọ́ni wa kana yasta'idu fi awwal al-qira'a fayaqulu a'udhu billahi minash shaitanir rajim wọ́n ní àdínsọ̀ aláàfin tí ó bá bẹ̀rẹ̀ sí ní kakéwú yóò ṣe a'udhu billahi minash shaitanir rajim wa rubbama qala ó dẹ̀ lè sọ nígbà míì ó lè ipe Allahumma inni a'udhu bika من, من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه سيدنا أبا صنع مجيج نعم àwọn ìgbà wá pọ̀ lórí eléyìí bó ti rẹ̀ kí gbogbo ẹ̀ náà ló ní àwọn ọ̀rọ̀ kan tí kejì ṣùgbọ́n kábá gbogbo àwọn túrùkù rẹ̀ wọ́n kúrùgbóyé ti ara wọn so dẹnilé o ń bẹ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ipe فإذا قرأت القرآن فاستعذ بالله تي أبنك القرآن إذا بنت الله سبحانه وتعالى تصفوا نبوة محمد صلى الله عليه وسلم إذا أبنك القرآن فاستعذ بالله وإن الله آه فاستعذ بالله من الشيطان الرجيم وإن الله قالوا الله سبحانه وتعالى كون بشيطان arrajim tó jẹ́ ẹni ẹ̀kọ́ ẹni ẹgbẹ́ ẹni léjìnà tí àánú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ti ìkẹrẹ̀ so tàbáwo áyà yìí pẹ̀lú àwọn ahadith ta nan kúrúbúrẹ́ ti ara wọn tí wọ́n mú wá ń bíbáyìí a sọ wípé nǹkan tó dá ní pé ta bá fẹ́ ka al kábẹ̀rẹ̀ pẹ̀lú a'udhu billahi minash shaitani rajim so tó bá yẹ pé ni àti bá sọ̀rọ̀ lórí yẹn tẹ́lẹ̀ náà ní ìtó tẹ́wọ̀n duwaul tifta ń bẹ gẹ́gẹ́ bí àwọn kata àti sọ sẹ́yìn contrary sí tí àwọn malikiya ń bẹ lórí rẹ̀ àwọn ní kò ní ìdí duwaul tàbá fẹ́ kírun bákan àdìtì àádá ń bẹ kátó bẹ̀rẹ̀ sí ní ka suratul fatiha àwọn ó sọ wípé a ní ìdí rẹ̀ náà so bákanáà ká ṣe bismillah kátó bẹ̀rẹ̀ sí ní ka suratul fatiha eléyìí náà lára nǹkan tó ṣe wípé ẹ̀rí wà fún pàtàkì jùlọ tabawo hadithi ti alimamu Daraqutni alayhi rahmatullah tí wọ́n gbà wá eléyìí náà jẹ́ nǹkan tí àwọn Shafi'iyya tí wọ́n dólé lórí pé agbọ̀rọ̀ ká bisimilahi rahman rahim tàwọn ka suratul fatiha so àti sọ̀rọ̀ lórí eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n tí ó bá kí ń ṣe núurun tí a fẹ́ ka alkùránù karim yóò bẹ̀rẹ̀ pẹ̀lú pé kí ó ṣe ìsọ̀háàbà kó sáàdì ọlọ́mọba subhanahu wa ta'ala níbi aburú shaitan fa'idha qara'ta alkùránù fasta'idh billahi minash shaitani rajim so a kí ni túmọ̀ اللهم إني أعوذ بك من الشيطان الرجيم إلي الله وباو مستعدية نبي أبورو الشيطان الرجيم أني اللي جنة في كره من همزه من همزه نبي همزوره أوناني إن كتولي في كايا تولي سنة دي ويري أتبع بيلو wọ̀nẹ́fùfì àbí nǹkan tó ṣe rí pé yóò máa fi fàyàn téèyàn ó fi máa jọrẹ ẹ̀ lójú wọ̀nẹ́fùfì yìí bákan náà àwọn orin rẹ̀ tó ṣe wípé tí èèyàn bá ń kọ́ ìkọkúkọ ìsọkúsọ nǹkan kàmọ́ra wọn lè yóò máa kọ́ so ìtumọ̀ eléyìí ni a ní àdífin ẹ kọ́mẹ́ntì wà lórí àwọn ṣe ń bẹ̀ ṣùgbọ́n tá a bá dẹ gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn yóò wà elevated dé level ká ní ìtòlálàáfíà ni tá a bá fi aya al-Qur'an yẹn náà kún wa kana yuhibbu an yasma'a al-Qur'an min wọ́n ní àná ìsọ̀lá àtàlám ó tún nífẹ̀ẹ́ pé kẹ́lómi máa ka al gbà mí kó ń gbọ́ irú ẹni tó sọ fún Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní ikra aláyẹ alkùrán ká alkùrán fún mi abdullahi bin masoud ní kaifa akra alayka alkùrán wa alayka unzil kí n ká alkùrán fún ike tó ṣe pẹ́yìn ni ọlọ́wọ́ bá sọ alkùrán kalẹ̀ fún anábìsọ̀ láàtọ̀ fún létí pé orídò àtàkùnmáà min ghayri ohun ní láti gbọ́ lẹ́nu ẹlòmí so abdullahi bin masoud radiyallahu anhu ó wá ka alkur'an fún anabuwa muhammad sallallahu alaihi wasallam so káyà kanu a suratul nisa ó ka fún anabuwa muhammad sallallahu alaihi wasallam so anabi sallallahu alaihi wasallam wá padà sọ fún gbàtúkà débi kan pípé hasbuk ó ti tú ẹ ibi tó kàálé yẹn ó tó so eléyìí ó ń jẹ́ kí àwọn àpá ìsìn kan máa sọ fún wa wípé àkótí nǹkan tí ó burú níbi kí a sọ pé kẹ́lú bí nǹkan alkùránì fún wa ká gbọ́ torí pé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam òun náà ní kí ẹlòmí nǹkan alkùránì fún òun náà ní Abdullahi bin Mas'ud radiyallahu anhu lára àwọn tí a ní sọ́lá tẹ́lám tó dẹ̀ ṣe tẹ́síkíyà nípa kíkà alkùrán ó ní abdullahi bin mas'ud ó ní mọ̀nsárrahu an yaqra alkùrán غضا طريا كما أنزل فليقرأ على قراءة ابن gbogbo ẹni tó wá tí ó dùnmọ́ ìpínkù nǹkan alkùnrán tọ́ríyà kó ká ní nǹkan tó fresh tó tutù dáadáa tí ó máa dàbí tuntun létí rẹ̀ fàlìyàkàrà alákìrá àti ibn umi abdu kó kà á bí abdullahi bin mas'ud radiyallahu anhu bó ṣe máa kà á so abdullahi bin mas'ud radiyallahu anhu ó kà á fún anábúwa muhammad sallallahu alaihi so ń gbà tó kà ó kà á débi fa kayfa idha من كل أمة بشهيد وجينا بك على أولاه شهيدا هي نصرة النساء إكي الله سبحانه وتعالى tí a bá fi lè mú min kulli ummatin shahid bi shahid tí a bá mú àwọn tí ó jẹ ẹlẹ́rìí jáde ní gbogbo umma kọ̀ọ̀kan wajina bika ala ulai shahida tawamura nabuwa muhammad sallallahu alaihi wasallam ta mú ẹ jáde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí lórí àwọn wọ̀nyí àti lórí àwọn mùsùlùmí wọ́n ní anẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam kó tó sọ hasbuk yẹn ojú rẹ̀ ti kún fún omi lẹ́ni tó ṣe wípé ó ń ṣe tàtọ́wòrù ó imagine bí ọjọ́ yìí ó ṣe rí ìyẹn ọjọ́ ń gbéǹde alkiyama nígbà tó gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba fa kayfa idha ji'na من كل أمة بشهيد وجينا بك على أولاه شهيدا سوانقوى محمد صلى الله عليه وسلم ابن مسعود رضي الله عنه أكى القرآن pẹ̀lú request anabiwa muhammad sallallahu alaihi wasallam ìgbà tí anabi rẹ̀ wà satisfied anabi ní ó ti kò sọ fún pé kó sọ rí pé sadaqa Allahul bí ọ̀pọ̀lọpọ̀ àwọn rìtáítà ṣe máa ń sọ lónìí láwọn afáàfi sọ pé dídíà òun ni káka kùránì débi kan káwá ní sọ́dọ̀ kọláhùn làbí ẹlòmílẹ̀ ní wọ́n máa ń sọ Saudi Saudi kọ́ ní ẹ̀rí anabi sallallahu alayhi so eléyìí kò sí ẹ̀rí tó nípa báka Qur'an tàwa fẹ́ stọ́ọ̀pù ká ní sadaqallahu al-azim níta alẹ́rù fún tàwa fẹ́ bẹ̀rẹ̀ kíka Qur'an bi shahadati Qur'an ẹni tó fa idha qara'ta Qur'an fasta'iz billah minash shaitani rajim láti stọ́ọ̀pù ṣètànàbí sọ fún náà ní pé kí ni hasbuk ó so àbí ni yẹ́kì ó ti tó àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nú àwọn ọ̀rọ̀ tí èèyàn lè sọ láti jẹ́ kí ẹnìyàn kí ó dákẹ́ níbi tí ó kárí bákan náà àwọn àfáà ní ẹ̀kọ́ tó tún bẹ́ẹ̀ yẹn òun ni wípé téèyàn bá ń gbọ́ kùránì lọ́dọ̀ ẹlòmíì ó tún máa jẹ́ kéèyàn lè pọ́ńdà sí ju pé òun ń ka fún rẹ̀ lọ sọlọ́ jẹ́ pé tí ìmáàmù bá ń ka alkùránù kẹrin lórí irun ẹni tó ń lítì sí kẹrà ìmáàmù yẹn tó bá jẹ́ ni tó ṣe pé ó gbọ́ lárúbáwá yìí lè máa fóló nǹkan yẹn bí ìmáàmù ṣe ń ka ju bí ìmáàmù gan fún rẹ̀ ṣe ń pọ́ndà lérí ẹ̀ lọ torí pé ìmáàmù ó mọ̀ wọ́pẹ́ kó ń mọ́ ṣe mistake in the recitation tí òun ká so ṣùgbọ́n ẹni tó ń fólò ìmáàmù òun pọ́ndà lórí nǹkan tí máa mú ká nìsọ àti pọ́ndà lórí rẹ̀ kó ronú sí gẹ́gẹ́ bí tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala sọ ó ní kitabun anzalnahu ilayka mubarakun liyadabbaru ayati wa liyatadhakkara ulul albab ọlọ́ni tí alálùbáríkà òun ni al-Qur'an tó ṣe pé a sọ kalẹ̀ fún rẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam hiya dabbaru ayati ká lè máa ronú sí àwọn aya al-Qur'an waliyatadabbara ul albab àwọn tán lè jẹ́ oní waliyatadhakkara ul albab àwọn tán jẹ́ onílàákàyè kí àwọn náà lè ṣe kíni kan lè gbà wá àti pẹ̀lú rẹ̀ sotorina al-Imam Ibn Qayyim alayhi rahmatullah gẹ́gẹ́ bí alimá muhammad bin abdullahi ṣe mú wá ń bí wọ́n ní wa kana yuhibbu an yasma alqur'ana min ghayri anabi nífẹ̀ẹ́ kí ẹlòmíì máa ka alqur'ani kó ń tẹ́tí gbà mí wa amara ibn mas'ud faqara wa huwa yasma anabi pàdé mas'ud láṣẹ tí ó ń ka tánàbí ń gbọ́ wa khasha anabi ṣe kíni ó bẹ̀rù ọlọ́mọba subhanahu wa ta'ala pẹ̀lú ìfarabalẹ̀ ìmúrawálẹ̀ hatta zarafat àìnáhù tí ojú ẹ̀ méjèèjì tó fi ń dami wakana ya kara uka iman anabi sallallahu alaihi wasallam ama ka qur'ani lórí ìdúró wa qa'idan ama ka qur'ani ní ìjòkó wa mutaji'an ìgbà míì tí ó bá rọ̀gbọ̀kún a máa ka alkùrán wà mutawadiyan a máa ka alkùrán tó bá lálùwàlá wà muhdisan a máa ka alkùrán tí ó bá lálùwàlá náà illa janaba àfi tó bá ní janaba nìkan náà amafanin sallata umar ka kurani tó bá ń kírun ọ̀pọ̀lọpọ̀ ọgbàrẹ̀ ní orí ìdúró náà ni yóò ti kírun ìyún clear bákan náà apá alkùránì lórí ìjòkó sọ ẹ̀kọ́ kan tí ó bá kírun lórí ìjòkó pàtàkì jùlọ bí ìrun òru nígbà tó dé stéèjì kan anábì sallallahu alayhi wa sallam àjòkó tí ó máa kírun tí ó máa ka alkùránì karim sẹ́dọ̀ tí ó fi dúró sọ yóò jòkó tó àsìkò tó yẹ kó lọ sí rúkú yóò wá dìde yóò lọ sí rúkú ìyẹn níbi náà fílẹ̀ òru anábì sallallahu alaihi wasallam a máa ń ṣe bẹ́ẹ̀ adama ka alkùránì lásán tí ó ń ṣe wípé ó ń bẹ lórí ìrun so bákanáà a máa ka alkùránì mutashi à ń tẹni tí ó rọ̀gbọ̀kún ìgbà mí anábì sallallahu ó lè gbé orílẹ̀ ìtàn ìyàwó Aisha radiyallahu anha tí ó dẹ̀ máa ka alkùránì lórí ìtàn rẹ̀ so ipe ìyàwó Aisha ṣó borí àbí kò borí kò necessary so dandan kọ́ ni tẹ́tí àbàkà alkọ̀ránì nínú ilé obìnrin gbọ́dọ̀ borí àbáwọn mi ṣe máa sọ ipe torí pé màláìka lè wọlé so ìyẹn ní kò affect ẹ rárá so anabi sallallahu alaihi wa sallam agbórílé ìtàn ìyàwó aisha radiyallahu anha tí ó dẹ̀ máa ka alkọ̀ránì wọ́n mú tàwádìí àn gbàmí yóò ka alkọ̀ránì lẹ́ni tó ṣàlùwàlá àpèjúwe yẹn òní tó bá wà lórí irun àti ìgbà míì ó lè mọ́sí lórí irun náà ṣùgbọ́n ní àlùwàlá wọ́n muhdisa tí ò bá dẹ̀ lálùwàlá náà a máa ka alkùránù karim so anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam a máa ṣe eléyìí so bó ti ẹ̀jẹ̀ wípé kó sábà máa fi fẹ́ wípé kó ń lálùwàlá tó ń bá ṣe ìrántí ọlọ́wọ́n ọba hadithi kan ò pamọ́ sí wa òun náà ni anabi sallallahu alaihi wasallam ìjọ kan ó tọ̀ tán sọ̀yàn kan wá sálámà sí anabi sallallahu alaihi wasallam kò wá fẹ́ dáhùn sálámà yẹn ọ̀hún ti gbà tó ṣe tàyámù fẹ́ ṣe wá dáhùn sálámà yẹn so ìrèlè yẹn ó wà bẹ́ẹ̀ ni anabi wa muhammad sallallahu alaihi ó sọ ó ní karitu an azkura illa ala tuhur mo kórìíra kí n máa dárúkọ ọlọ́run ọba tí n bá mọ́ in tí mo nífẹ̀ẹ́ sí òun ni pé kí n máa dárúkọ ọlọ́run ọba tí n bá ń bẹ ní mímọ́ so bó tiẹ̀ jẹ́ wípé kàrá àyẹn kò ń ṣe kàrá àtàrímíyà kàrá àtẹ́ndíhíyà ni ṣùgbọ́n àní sọ̀lá fún àwọn adárúkọ ọlọ́run ọba a máa ṣe ìrántí ọlọ́run ọba àmọ́ ka alkùrán nígbà míì tí ó bá ní alwàlá tí ó bá lálùwàlá àmọ́ ṣe eléyìí oníyàwó aisha radiyallahu anha oní kánà rasulullahi sallallahu alayhi wa sallam yadhkurullaha ala kulli ahyani anabi amara ti ọlọ́wọ́ ọba nínú gbogbo situation rẹ̀ gbogbo situation rẹ̀ tó túmọ̀ sí wípé ó máa ń ṣe ṣùgbọ́n kò kàn sí bẹ́ẹ̀ láìkì rẹ̀ nígbà tí ó bá sí ní ẹni tó ní àlùwàlá náà gbọ́dọ̀ tí wọ́n sọ wípé ilẹ̀ janaba àfi tó bá ní janaba nìkan òun ni òkín ka al-Qur'an hadithi tó wá lórí eléyìí hadithi tí ó lálàáfíà ni bó ti ẹ̀jẹ̀ pọ́pọ̀lọpọ̀ àwọn afáàmọ́ kó tiẹ̀ ṣùgbọ́n hadithi ni ó lálàáfíà sọ pé ìkẹkẹlá yahjuzu anil Qur'an shay'un laysa al-janaba kò sí kankan tí máa fi fẹ́ǹtì ànábì sallallahu alaihi wasallam láti ka alquran laysa aljanaba ya'ni illa aljanaba ẹ̀yà fi janaba hadithi kò lálàáfíà náà látàrí eléyìí ẹni tí ó ní janaba lára ṣó lè ka alquran àbí kò lè ka alquran ó lè ka alquran ṣùgbọ́n tó dáa jù ní pé kí mara kó wẹ ìwẹ̀ jànáàbà òun ni tí ó dájú ṣùgbọ́n ẹ̀rí pẹ́ni tó ní jànáàbà ò lè ka alkùrán eléyìí kò ń ṣe ẹ̀rí tó lálàáfíà bákanáà obìnrin tí ó ń ṣe nǹkan oṣù ẹ̀rí tí ó ní kò lè ka alkùrán eléyìí náà kò sí ẹ̀rí tí ó fi rinlẹ̀ wípé kò lè ṣe kí ni kò lè ka alkùrán so ìpìlẹ̀ ni pé ó lè ka alkùrán náà ìfọwọ́mú alkùránì ńkọ́ ọ̀tọ̀ ní káka ọ̀tọ̀ ní kí afọwọ́mú eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tẹ́ni kò lè ka alkùrán tàti fẹ́ni tó ní janaba àfi obìnrin tó ní haidi náà fún wọn lè ka alkùrán ọ̀pọ̀lọpọ̀ náà na tún sọ wípé kò lè mú alkùrán náà bí kò lè mú alkùrán ìdániyẹn ìyẹn ó tẹ́wọ̀n kí ló pàtàkì pé ó tẹ́wọ̀n oníkẹ́ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó sọ nínú hadith hamid bin azmi ike láyà masul qur'an illa tahirun kéèyàn ká má fọwọ́ kan alqur'an àfẹ́ni tí ó bá má àfẹ́ni tí ó so bákan náà àwọn sahaba radwanullahi alaihim arínú ẹgbàwá irú Sa'd bin Abi Waqqas radiyallahu anhu ó bí ọmọ kan tí wọ́n pè ní Mus'ab gẹ́gẹ́ bí alimamu Malik alayhi rahmatullah bí wọ́n ṣe bawanu Muwatta so Mus'ab ó bá bàbá rẹ̀ gbé alkur'an dání tí bàbá ń ka alkur'an bàbá wa observe pé ó dàbẹ̀ ni pé ó wọ ó wọ ó wá ní la'allaka nasasta aw nasista dhakaraka ó dà pé fọwọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ nígbà tó ń ọ̀ra oní bẹ́ẹ̀ ni ó ní ilha fatawadda ẹ̀yà dìde lọ tún àlùwàlá ṣe so eléyìí ó ń bùtúrẹ́sì wípé ẹni tí ó ní àlùwàlá kó fọwọ́ kan al-Qur'an so bákan náà Salman al-Farisi alayhi rahmatullah wa radiyallahu anhu ó ní lọ́rọ̀ tiẹ̀ náà nígbà tí ó ṣe ó lọ fúsárì àbí nkankan ó wá ń bọ̀ wá àwọn èèyàn wá ń sọ fún wípé ya Aba Abdurrahman tawadda la'allana nas'aluka an ayi ìrẹ́ Abu Abdurrahman ẹ̀ṣàlùwàlá ká lè bèèrè àwọn àyà kan lọ́wọ́ yín ó wá sọ fún wọn pé ìsàlù ẹbẹ̀rẹ̀ fa'inni la'amatsu ní ìnífọwọ́ kan la yamatsuhu illa al-mutahharun ó wá káyà yìí láti lè fi sọpọ́tì tó sọ fún wa pé àwọn almutahharun àwọn ni wọ́n máa fọ ọkàn alquran bó ti ẹ̀jẹ́ wípé àyà yẹn àwọn màláíkà ló ń rí fẹ́ sí ṣùgbọ́n Salman al-Farisi radiyallahu anhu wa wọ́n lò láti lè fi sọ wípé ní tí kò bá wà ní tètè alwala ipe kò gbà kófò ọkàn alkùrán sógbó wà lẹ́ni tó ní janaba so ló fi jẹ́ pé èyí tó tẹ́wọ̀n òun ni pẹ́ni tí ó bá mọ́ tí ó ní alùwàlá kó mọ́ fọwọ́ kan alkùrán kẹrin so ilé ní ètò tẹ́wọ̀n at least ǹjẹ́ yẹn lè sọ òun ni kánímọ̀ kúrò ní tàbáwo àwọn àfáàrù tí a mú wáyé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà gbà pé haramu ni. So, láti fi ọwọ́ kan so yàtọ̀ ń bẹ láàrin fífọ ọwọ́ kan àti kíka yàtọ̀ ń bẹ láàrin fífọ ọwọ́ kan àti kíka so wọ́n ní anábọ̀wá muhammad sallallahu alaihi wa kana yakra al-qur'ana qa'iman wa qa'idan wa murtaji'an wa mutawaddi'an wa muhdithan illa al-janaba àyàfi tó bá janaba nìkan so ilé a hadith ni ò lálàáfíà وكان يتغنى به ويرجع صوته أحيانا ونعم صلى الله عليه وسلم أما دمك القرآن ويرجع صوته أحيانا أمره أنم صلى الله عليه وسلم أما شي ترجعي أما شي ترجعي كني ترجعي أو أفهميني ترتيل نالو تمسي إكو كما كا فلوي فربالي àwọn míì ní pé ìgbà míì yóò ka àyà míì yóò rí pìtì ẹ̀ díẹ̀ míì ló kan àwọn míì ní ìtumọ̀ tàrùsírí òun ni kó fa àwọn nǹkan yẹn kó fa bí kó ní a tí ó fẹ́ mọ̀ dàbí ẹni tí ó ń ẹ́kò so gẹ́gẹ́ bí ìkan náà àwọn sàábí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ó ṣe sọ ipi anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam yurajji sawtahu wípé a máa ṣe tẹ̀rìṣì rẹ̀ débi pé ó ń sọ fún wọn wípé tẹ bá fẹ́ kí n ṣe bá náà bí ṣe ṣe máa ṣe kẹrì ṣùgbọ́n kí n bá ṣe bẹ́ẹ̀ ni àwọn yóò pè lémi lórí ni àwọn yóò pè lémi lórí fáwọn àfáà míì ní kò ń ṣe pé ànẹ́sọ̀lá àtàlá ń ṣe ní ṣíṣe tá máa sọ pé bóyá irú tí àwọn tán máa ń fi kùránì dára tí wọ́n máa fa nǹkan bí ààtún ẹ̀hẹ́ ipé kò ń ṣe bẹ́ẹ̀ ipé ṣùgbọ́n tó ní kó ń bẹ lórí ràǹkúnmí òun ló ń ka in tó ń ka bí ràǹkúnmí ṣe wọ́n tó ń bẹ só jẹ́ kí ohun ànábì sallallahu alaihi wasallam so òun ló fà á so kò ń ṣe bí àwọn mí ó ṣe máa ka so wallahu a'lam ah, eléyìí nǹkan tá a sọ wípé ó ní wéètì ni torí pé kíkà bí àwọn tí wọ́n máa ń fi tọ́nà sọ kùránì ju bí orin kíkà yẹn kíkà sí ọ̀rọ̀ǹgì ni so anábíwá muhammad sallallahu alaihi a máa ṣe tẹ̀rìṣẹ́ ohun rẹ̀ so pẹ̀lú pé yóò máa ṣe tẹ̀rìṣẹ́ al pẹ̀lú wípé yóò máa dùn sí náà bákanáà wàhákà ibn al-mughaffal ترجعه عبد الله بن مغفل هي ثابتة عن فاسي سو أولي بوتي ترجع النبي صلى الله عليه وسلم تلو بلون كني ثلاثا ذكره البخاري الإمام البخاري عليه رحمة الله ومنشن إليه بكنا وإذا جمعت هذا إلى قوله زين القرآن بأصواتكم tí a bá mú hadithi abdullahi mughaffali tí apákọ̀ mọ́ hadithi tó ní zayyinul qur'ana bi aswatikum a kira yi kíkà qur'ani yi ẹ ṣe lẹ́ṣọ́ pẹ̀lú ohun yìí ẹ̀ṣe kíkà al-Qur'an kìrá àyín ẹ̀ṣe kìrá àyín ẹ̀ṣọ́ pẹ̀lú ohun yìí tó túnmọ̀ sí pé ó dá kí adùn sí al-Qur'an wàkọ́lùhù bákan náà ọ̀rọ̀ tí anájúfàlá àtànsọ pé máa àbínà aláhù lìṣẹ́yìn ka ìdínì hìrì na bí yìí hassan saud yàtàzánà bí kùrán ọlọ́wọ́ bó yọ̀nda fún kankan bó ṣe yọ̀nda fún anábì kan hassan saud tó lóhun yàtàzánà bí kùrán tó ṣe wípé ohun dùnmù pẹ̀lú kìrá ààrẹ na gbólóhùn alkùrán kọ́rọ̀ ayé kíráwó kùránán àbí kọ́rán àbí kìrá àtàn mazdari ni gbogbo ẹ̀jẹ̀ fún gbólóhùn kọ́rọ̀ à so alkùrán ó lè túmọ̀ sí kùránì tí a ń kà tọ́lọ́mọ̀ bá subhanahu wa ta'ala tí ó sọ̀kalẹ̀ tí gbogbo wa ti mọ́ ni kùránù dẹ̀ túmọ̀ sí kìrá àtàn بي وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا يعني وقراءة الفجر لكن كاكيو الفجر سو إن قرآن الفجر كان مشهودا إن قراءة الفجر كانت مشهودا سو ما أغنى الله لشيء الله أبو يندان كإذنه لنبي حسن الصوت irú yọ̀ǹda tó ṣe pé ó yọ̀ǹda fún ànábì kan hasani sauch tó jẹni tó lóhun yàtàgánná bilkoran tí ó máa ń dùn láti ka alkoran láti ka alkoran láti ka kéwú láti ka kéwú tó jẹ́ pé tá a bá wo àríkẹ́ ànábì dàúdà àrísọ́lá tó sàlámù Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé ẹni tó lóhùn ni tó bá ń ka tírà tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí ó sọ̀kalẹ̀ fún tí a mọ̀ sí Zabur so a rí pé Ọlọ́run Ọba wa ta'ala ní ya jibalu awwibi ma'ahu wat-tayr so lè gbé tó wá ń ka àwọn ẹyẹ wọn ni wọ́n á dúró lókè tí wọ́n kó jọ tó ṣe pé àwọn gan máa gbọ́ nǹkan tó ń ká tí wọ́n máa ka tí wọ́n máa ṣe bó ṣe ń ṣe yìí bákan náà àwọn aljibal ibi tí wọn ànábì dáwúdà alìsọ́látù salam tó dùde ìkánú àwọn tàbí anábọ̀wà muhammad sallallahu alaihi abu musa al-ashari radiyallahu anhu anábì sọ fún jọ́ka ó ní innaka utita mizmaran ní mazamiri ali daud ó ní abu musa ọlọ́run fún ẹ ní kíka alkur'an bí irú yìí tí anabi daud alayhisalatu wasalam ti máa ka so alu daud ni anabi daud gẹ́gẹ́ ni anabi ń rí fẹ́ sí just like gbólóhùn eymalu ala daud shukran wa qalilu min ibadiyash shakur yani imal imal ọlọ́run ọba ń bá anábì dáúdà alìsàlátù salam sọ̀rọ̀ òun gẹ́gẹ́ ló tọ́pù ọ̀rọ̀ yẹn ni so kí lafẹ́ ló ń belé òun ni wípé anábì dáúdà alìsàlátù salam ó ní ohun ó ní ohun bẹ́ẹ̀ lànàbíwá muhammad sallallahu alaihi wasallam náà ní ohun ó dẹ̀ encourage àwọn sahaba láti máa ka alkùránì pẹ̀lú ohun so débi pé abu musa la ṣàárì tó ń ka pẹ̀lú ohun tó dùn anamisọ́lá sọ́lá tún yìnyín pẹ̀lú ẹ̀ ìgbà tí yẹn gbọ́ ọ̀rọ̀ tánàbí fi yìnyín ó wá ní ká nípò ń mọ̀ pánábí ní fi sóhun ní làhábọ́rtù láka tàbíra ní ìbá tún dùn yẹn jù bẹ́ẹ̀ lọ so tó túnmọ̀ sí pé kéèyàn dùn ka alukur'an ẹ̀yìn tí ọlọ́wọ́ ọba nífẹ̀ẹ́ ti ni ìtànàbọ̀wà Muhammad sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ ti ni ṣùgbọ́n yóò túnmọ̀ sí pé kéèyàn máa dùn kí ń àbí máa ka ìkakúka lórúkọ pé kí ni òun fẹ́ dùn so alimẹ́bùn kọ́yí bákanáà muhammadu abdullahab wọ́n ní alimta an hada tarjiri minu ikhtiyarun a rí wípé èyí tí anẹ́sọ̀lá àtọ́lá tí ó ń kà yẹn tarjiri tán ló máa ń ṣe ikhtiyarun anẹ́bí ṣe deliberately ni láàrí hajjin náà kan kò ń ṣe pé torí wípé ràǹkúnmí ṣe kí ni ó ń gbé fò àbí ràǹkúnmí ó ń gbé sáré òun ló fi ń ṣe wáyìlá tó wá ṣe pé tó ń gbé ràǹkúnmí ń gbé sáré ní rìpọ́tù rẹ̀ nítorí kan lè bá àkọ́ṣe rẹ̀ wàyàkún yọrọ̀jọ́ ìfikiraati in tí ó kàn sọ wàyàkúrù kánà yọrọ̀jọ́ ìfikiraati in tí ó kàn sọ ní pé àrẹ sọlátàlá ma ń ṣe tàrjú níbi kìráàrẹ̀ pàtàkányà àkọ́kọ́ maqtadati at-tabi'atu min ghairi takallufin òun ni tó ṣe pé àdámọ́dálẹ́jọ́ láì ní ṣe takalluf kéèyàn try láti exaggerate fa'ada jaizun eléyìí in tó tọ́ni wa in àánà tabi'atahu bi fadli tazyin tí ó bá fi lè assist nature rẹ̀ pẹ̀lú pé tún dùn sí kama qala Abu Musa lin-nabi gẹ́gẹ́ bí ànábì gẹ́gẹ́ bí Abu Musa al-Ash'ari ṣe sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam law alimta annaka tastami la habartu laka ta'diran kani pé mo mọ̀ pé rẹ̀ ànábì ní yíṣì sinmi lóru àná tí mo ń ka al ni mi bá tún dùn jù bẹ́ẹ̀ lọ ay la laka tahsina mi bá tún beautify rẹ̀ jù bẹ́ẹ̀ lọ wa hadha huwa alladhi kana eléyìí ni tí àwọn ẹni ìṣíwájú tí wọ́n máa ń ṣe wà léyìí tó kúmọ́lù adìlẹ́tù kó lóha orí eléyìí ni gbogbo àwọn ẹ̀rí tó wá lórí kádùn ká alkùrán àti àdámáyàn kíyàn wá tún dùn díẹ̀ sí kó tún fi kún àdámáyàn so eléyìí ni tí ẹ̀sìn ń sọ wàsáàlì ìkejì máa kà nà sí kama yuta'allam أصوات الغناء بأصناف الألحان على أوزان مخترعة فهذه هي التي كرهها السلف وأدلة القراءة إنما تتناول هذا وني إكج أوني تشبه إن أقبل الرفون ره tó ṣe kó ti fẹ́ dà gẹ́gẹ́ bí bàtà sọ wípé àwọn èèyàn ń kọrin tí ó tí ó dàbí pé wọ́n kí ni wọ́n ń kọrin pẹ̀lú àwọn oríṣiríṣi alhan àwọn tó ń aláwùzánì mọ̀tara tí wọ́n gbé lórí àwọn òṣùwọ̀n tán gbélẹ̀ rọ eléyìí fa'áàrí yẹlẹ́ ti kàrí àsálà eléyìí ni tí àwọn ẹni ìṣíwájú tí wọ́n kórira wà dílọ́tún kara ha àwọn ẹ̀rí tó ní ṣe pẹ̀lú ìkórira àwọn nǹkan báyìí iná matakana wọlú hada eléyìí ni tí ó ń àdírẹ́sì tí a nǹkan tó jọmọ́ wípé ki ashọra ṣọ́ra fún irú àwọn nǹkan báyìí náà ma nábùwà muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kama ó ní lápẹjúwe nínú sọ́nà àbí dawood anábì jáde tí àwọn sahaba ń jọ kan wọ́n ka al ó wá ní ẹ̀mọ́ ka fakulun hasan gbogbo ilẹ̀ ìrìkà ó ní wàtẹ̀yẹ̀jú àkọwánu àwọn kẹ́jì ń bọ̀ tó ṣe pé yuqimunahu kama yuqamul qidh wọ́n ma sẹ́ẹ̀tì ẹ̀ nígbà téèyàn sẹ́ẹ̀tì ọfà ni yata'ajjaluna ayé ni wọ́n fi ń wá wala yata'ajjaluna wọ́n fi wá kìíyàmá òun náà ló sọ pé zayyinul qur'ana bi aswatikum ẹ try láti dùn yín ẹ̀ṣẹ́ kìrá yín lẹ́ṣọ́ pẹ̀lú ohun yín òun náà ló sọ wípé kí ni ní ààyè yìí ipá wọn kan ó padà dé yùkímúnà kama yùkọ́mù ìkéjì wọ́n ma sẹ́ẹ̀tì ẹ̀bí bàtàwọn èèyàn sẹ́ẹ̀tì ọfà ni yàtà àjẹlúnà wà yàtà àjẹlúnà yàtà àjẹlúnà ayé na fi ń wá wà yàtà àjẹlúnà wọ́n fi wá alkiyama so ló fi jẹ́ pé takálùfù tí àwọn míì ń ṣe lónìí nípa ọ̀rọ̀ alquran karim àwọn ẹni ìṣíwájú wọ́n ti sọ̀rọ̀ púpọ̀ lórí irú nǹkan báyìí bẹ́ẹ̀ lórí nǹkan tí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ti ọsọ so lọ́pọ̀ àdó jẹ́ pé tá bá lọ sínú majmu fatawa ibn taymiyyah alayhi rahmatullah wọ́n sọ àwọn ọ̀rọ̀ nípa àrọ àwọn nǹkan báyìí wọ́n wa amma fi babi fahmi al فهو دائم التفكر في معانيه وتدبر لألفاظه واستقناء لمعاني القرآن وحكمه عن غيره من كلام الناس وإذا سمع شيئا من كلام الناس وعلومهم عرضه على القرآن فإن شهد له بالتزكية قبله وإلا رده وإن لم يشهد له بقبول ولا رد وفقه وإمته عاكفة على مراد ربه من كلامه ولا يجعل إمته فيما حجب إبتان لو غنية ولا يجعل همته كما جيكو شيكو ينتيو جهمه إبتي interest wọn concern wọn tí ó wá fi ma hujjiba bí aksaru náà ó ní àwọn nǹkan tó ṣe yí pé wọ́n ti fi dígàgá fún èyí tó pọ̀ jùlọ nú àwọn èèyàn fi ma hujjiba bí i aksaru náà in tó ṣe pé òun ni tí wọ́n fi dígàgá fún yí tó pọ̀ jù nú àwọn èèyàn minal ulum nínú àwọn ìmọ̀táláwọn ń wá an haqa'iq al-Qur'an nípa in tó jẹ́ hakíkọ al àwọn ìmọ̀ tó ṣe pé òun ni ò jẹ́ kí wọ́n lè débi tó yẹ kí wọ́n dé ìta ẹgbẹ́ al kalẹ̀ tọ́lọ́n torí ẹ̀sọ́ kalẹ̀ nípa kan lè ṣe tàdábùn gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́ bá sọ pé kìtàbùn anzalnahu ilayka mubarakun liyadabbaru ayati waliyatadhakkara ulil albab so àwọn àmì àwọn ìmọ̀ kan tí wọ́n ló so mọ́ al-Qur'an kò jẹ́ kí wọ́n lè gẹ́ẹ̀tì nǹkan tí al torí ẹ̀ sọ̀kalẹ̀ wọ́n ní ìmọ̀ àdìlú ẹlòmí wasuwasa ròyíròyí fi khuruj hurufihi nípa àwọn makharijul huruf ó fẹ́ pé ara fi kàn bá ilé ẹkùn ṣe pé ìyẹn ni wá bízí ààrẹ pẹ̀lú kò ní lè ṣe tàdábòrò wà tẹ̀rẹ̀kíkì ha yóò ló ń fẹ́ ṣe tẹ̀rẹ̀kíkì àwọn ará fi kan ipé ẹkó ṣe tẹ̀rẹ̀kíkì bákaná wà tẹ̀fìmí ha ha ó yẹ ó yẹ kí òun ṣe mọ́dù tọ̀wí eléyìí sọ ààrí wọ́n lè eléyìí almọ́dù wájib almutẹ́sí eléyìí almọ́dù aljaiz almunfatil eléyìí ni mọ́dù lin al'ari níbi sukun ni mọ́dù kìníkan so aláàzí gbogbo ẹ̀ àwọn mùdúdù yìí ó ní ẹni ó wà bízi ààrẹ pẹ̀lú gbogbo àwọn mùdúdù almọ́dù tọ̀wí والقصير والمتوسط وغير ذلك so eléyìí ẹ máa fà á ní áraka mẹ́rin eléyìí márùn ni eléyìí mẹ́fà ni yóò gízí ààrẹ pẹ̀lú àwọn nǹkan wáyé fa inna hadha ahilun lil qulub eléyìí a máa dí gàgá fún ọkàn qati'un laha an fahmi muradi rabbi min kalami kò ní jẹ́ kí èèyàn lè gbọ́yé èyí tí ọlọ́mọba subhanahu wa ta'ala gbà lérò níbi kíni níbi alqur'an ni so وكذلك الشغل بكنا شغل النسك بأنذرتهم والدم الميم من عليهم ووصلها بالواو وكسر إلى آخر ما قال so sheikh sahib bin tabi alayhi rahmatullah lára àwọn tí wọ́n ní mọ̀ ń pa kìràátì dáadáa òní bàbá yìí ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ọ̀rọ̀ tánàbíwa muhammad sallallahu alaihi wasallam sọ ipe ikra'u al-qur'an ẹka al-qur'an wa kullu hasan gbogbo ilẹ̀ ìrìkà ipe wa tayajiwu aqwamun àwọn kan bọ̀ wa yuqimunahu kama yuqamu al-tẹjì so wọ́n ma tẹ́kì àwọn aya al-qur'an ni àwọn arafi rẹ̀ kama yuqamu al-tẹjì bí ìgbà tí yàn tẹ́kì fa yata'ajjalunahu wala yata'ajjaluna wọ́n fi wáyé ni wọ́n fi wá alkiyama ṣọlẹ́ yìí kò túmọ̀ sí wípé ọ̀rọ̀ tẹ̀júwìdì nǹkan kàmọ́ra wọn ipa wọn àfàǹgbàdà ṣùgbọ́n tí ń tráì láti sọ fún wa òun ni pé tẹ̀júwìdì pé ká fi ara fi máa alárúwá ṣe ń pe ara fi ìyí ń kọ́ ṣùgbọ́n àwọn kankan ni wọ́n wà fún a gbọ́dọ̀ jẹ́ káwọn nǹkan yẹn pé ọkù fáìwá ju ìtọ́lọ̀ nítorí ẹ̀sọ́ alkùnrin kalẹ̀ almadu tawil ni almadu mutawasit ni almadu alkọsir gbogbo yóò gidi ààrẹ pẹ̀lú àwọn nǹkan ẹ̀ tí ló ń jẹ́ kó lè pọ́ndà lórí tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala rẹ̀ sọ alkùránì kalẹ̀ so ìyẹn ni muhammad bin abuha bákan náà limadu qayyim náà fi ní àwọn ahadisi tó wá lórí encouragement pé kí adùn nǹkan alkùránì àti hadisi tó ṣe yí pé ó fẹ́ ṣe bí ẹni ń sọ wa lára fún un àáríkọ̀nsáìlì méjèèjì pé tí tí ó bá tí sí kọjá àlà ń bẹ̀ ọ̀hún ni lónìí àáríkọjá àlà tí àwọn ẹlòmí ń ṣe ẹlòmí ò bízi ààrẹ pẹ̀lú bóòlù ń ṣe fẹ́ mọ ìtumọ̀ alukur'an kò bízi ààrẹ pẹ̀lú ẹ̀ in tó bízi ààrẹ pẹ̀lú náà ni kó ń ṣe àmọ́ gbogbo àwọn ìdájọ́ tẹ̀jú ìlú nǹkan kan jẹ́ pé ń pa lè sọ tó pọ̀ jù lọ òun ni pé kìnnìún mustahabu ń ta lè sọ tó pọ̀ jù lọ tẹ́wàá ẹlòmí gan nǹkan yẹn gbin ìgbéraga ìjọra ẹni lójú débi pé ìmẹ̀ tí ó kù kò ní kàkún mọ́ ìmọ̀ àkídà kò ní kàkún fún ìmọ̀ fíkíù kò ní kàkún fún nítòṣà ní kàkún fún náà ni kò mọ kìràá kò mọ rìwáyà nítorí ẹ̀pọ̀ jù ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn rìwáyà kìràá ti ìmí ìgbẹ̀yìn ẹlẹ́mọ̀ fi kírun níwájú àwọn àwọn àmì ó tún lè jẹ́ nǹkan tí ó kó ìdààmú bá àwọn àwọn torí pé tó bá ka ìwáyà kan tí ó ń ṣe tó ń bẹ nínú mùsáàfù tí ó ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ẹlòmí ẹ́ nínú àwọn tó jẹ́ ó lè pé òtún mọ́ mú tún gbé ọ̀ ìṣù ẹ̀kan dá gbogbo nǹkan rú ni <laughs> tó máa fún pé kí ni àkan ni ni ìwáyà àkíníkan lọ́dọ̀ àkíníkan wọ́n àti tí ń pọ̀ sí tẹ bá béèrè lọ́wọ́ rẹ̀ in tó kéré jù nínú ọ̀rọ̀ àlùwàlá ọ̀rọ̀ ọ̀run ó lè mọ́lé ṣàlàyé a ní kò ń ṣe specialization nìyẹn wọ́n rà sí ní láti kírun ní láti ṣàlùwàlá àwọn àdájọ́ ẹ̀sìn ní o ní láti mọ̀ tí wọ́n kan fún ẹ gbọ́rọ̀ apply eléyìí ni irú àwọn ṣẹ́gbẹ̀rẹ́ ní tẹ́yìn alẹ́ rahmatullah ni wọ́n sọ̀rọ̀ lé lórí àwọn náà mọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n wọ́n á dé kí àwọn èèyàn fún ká bízi pẹ̀lú nǹkan tí ó wúlò fún tàdábùrù Qur'an káàrò ní sọ́lá Qur'an yẹn òfin ẹ̀sìn òfin ẹ̀sìn tó ń bẹnu al-Qur'an nǹkan tó pọ̀ ni Sheikh Zayim Temi alayhi torí pé al-Qur'an ṣe ń kà sí lẹ́ẹ̀mọ́ ṣe kí ní lẹ́ẹ̀mọ́ gbọ́ ìtumọ̀ yẹ̀yẹ́ sí alkùránì fásitì bá àbọ̀ tí nǹkan kan bá rújú fún ní àyà báyìí ní alkùránì ẹ̀ ráyà mí tí ó ṣàlàyé ẹ̀ tẹ́ẹ̀ bá ṣùgbọ́n ká pé arákùnrin sórí mo ní rí àti lọ́wọ́ mo láwọn akẹ́rà àti lọ́wọ́ ṣùgbọ́n ìgbésí ayé èèyàn ó yàtọ̀ sí ìgbésí ayé oníkùránì ó yàtọ̀ sí ìgbésí ayé ẹni tó ń ṣe tàdábúrò kùrán ṣerú èèyàn bẹ́ẹ̀ yóò mọ̀ bẹ́ lábẹ́ wàlùkùrán hujjatun laka wa alayki alùkùrán ní evidence ni ó jẹ́ ìgbésí ru èèyàn bẹ́ẹ̀ sọ ara ni tó akùrán sórí tó ẹni ẹni sì àlébù ló jẹ́ fún rẹ̀ rí káwọn sọ pé àlébù ló jẹ́ fún alkùrán ẹni ìyẹn tẹ́ǹ ló jẹ́ fún alkùrán tó ń lẹ́rẹ̀ mọ́ eléyìí tí wàá kọ́mọ̀ dáadáa nítìí sọlọ jẹ́ pé àwọn òbí bá ṣe ń gbìyànjú pé kí ọmọ wa á alkùrán ẹ jẹ́ ká gbìyànjú kí ọmọ wa kó mọ ẹ̀kọ́ alkùrán kó mọ̀ túmọ̀ rẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú kó mú alkùrán lò ibi tá à ń lọ gangan ni kó mú un lò kó mú lò tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àmì ìta àsọpa kéwú ni àwọn tí wọ́n kéwú náà òbí wá bẹ́ta wa o in terms of kani à ń sin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala in terms of kani kini à ń kó òfin ọlọ́wọ́ bá mọ́ òbí mi ò mọ kùránì kò abẹ́ gbére lọ́wọ́ ni kò mọ́ ká lẹ́yìn fáti àti àwọn súrà díẹ̀ tí è kírun ṣùgbọ́n tó bá kọ́ pé tọ́lọ̀ ń sọ ni tánàbì sọ ni ẹ̀ẹ́rì pé yóò ṣọlá pàǹtẹ̀tẹ̀ àti ṣe kiri láti múṣẹ́ ṣùgbọ́n bàbá wá sọ pé òkè eléyìí wọ́n ló wá mú túnù àwọn kútùbù síta kútùbù tísà gbogbo ẹ̀ ló ń bẹ lórí rẹ̀ ní àmọ́kọ gbogbo ẹni àdátana kìíní kankan kan wọ́n ráwọn olómọkìrọ̀ àti ṣùgbọ́n òun náà lẹ́ẹ̀rí tó ń ba ó léètì àwọn òfin ọlọ́wọ́ wa jù kọ́lọ́wọ́ bá kí ó ṣàánú subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu Thank you ìdínà náà a ìbéèrè òní pé wọ́n ní àwọn kírun ní ẹ̀yìn ìmáàmù kan ipé tí ó bá ń ka suratul Fatiha ní ihdina sirata so اهدنا الصراط المستقيم نصرف اهدنا الصراط صراط المستقيم صراط أوني انتي أكوريك أبيني بكراء مني واني صراط أبي صراط سين أبي زاي. شما ايتي أم بنو انتامو داني تاما أوني كني صراط سوكونشي سو صراط so possibly imam yẹn fẹ́ pé sport ní tí wọ́n fẹ́ súfẹ́ pé so lára nǹkan tí àwọn afọ́nitẹ́jú ìdúmẹ́rẹ́ ma ń kọ́ṣàn wa fún náà nìyẹn má súfẹ́ pé sport má sọ pé sọ sọ so mo rí kó dáa pé ṣé ká aiman sábà máa kọ́ṣàn àwọn èèyàn sí pé wọ́n ń pé sọ́ọ̀dù táwa ní sọ so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ bó wá ní ìrùn táwọn ti kí àkọ́kọ́ ni pé ẹni ẹni tó wá ṣe pé ẹni tí kò mọ̀ ju bó ṣe ń ka náà lọ àwádẹ́ mọ̀ àmọ́fá tí a ká ti wa àwá mọ̀ ká ṣùgbọ́n ìmámù yẹn sọ̀rọ̀ sí sùúrù ló ń pè so nírú situation bẹ́ẹ̀ àtò bá ṣe pé bí ẹ ṣe sọ ní o torí pé ẹlòmíì òun ló máa gbọ́ ìgbọ́kúgbọ́ ọ̀tọ̀ ní tẹ́nìyàn pé ọ̀tọ̀ ní tó ń fíìlì pé ó ń pè sọkánú pé kó ṣe ń pè é nìyẹn so bákan méjì ìsìlàká fún ní excuse ike bóyá àmìnì tó wá sí pé àwa máa pè so gẹ́gẹ́ bí àwọn àfáàmì ṣe sọ àwọn mílẹ̀ sọ wípé rárá ká mọ́ tìrùn lẹ́yìn rẹ̀ táwa bá ti mọ súratul fatiha tàbá ti máa ká ká má kírun lẹ́yìn ẹni tó ṣe wípé mistake tó ń ṣe ó ń ṣe tẹ̀bírù máàna ó ń change ìtumọ̀ alkùránì tó ń ká sọ̀tọ́rí àwọn a máa sọ wọ́n lẹ́ni tí ò bá máa fàtí àká lọ́dọ̀ àwọn oníkùránì wọ́n a sọ wípé òmíyò ní òpè ní kò bá mọ́ sówárò yókù ká ṣùgbọ́n tó bá mọ́ sówárò fàtí àká tí ò bá máa wọn súrà yókù kò mọ̀ wọ́n wọ́n mọ̀ súrátù fàtíà dáadáa wọ́n sì máa pè ní kọríwù so torí ẹ̀ tàbáwọn àwọn tíra síkò bí almugni ibn kudama àtàwọn mi ṣùnwọ́n ni wà láyà umul omiyu illa omiyan isla ẹni tí ó mọ̀ fàtíà ká ọ̀nà gbàlérò pẹ̀lú omiyu bẹ̀rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ tiẹ̀ sọlọ́dọ̀ jùmúrù àwọn àfóòní fíkí wọ́n wọ́n pẹ̀lú tí ó bá ti mọ̀ bá tí a ká ipé ó ń ṣe láhùnù tó wá jẹ̀lú tó ń change túmọ̀ a lè kírun lẹ́yìn ìwé èèyàn bẹ́ẹ̀ àwọn tó lè kírun lẹ́yìn rẹ̀ làwọn èèyàn tán rí bí tiẹ̀ ṣùgbọ́n àwọn afẹ́ẹ̀sì nafsi sọ́hà li ghairi ẹni tẹ́ bá ti lè gbà pé ìrun tó kí fún rẹ̀ ìrun yẹn lálàáfíà tẹ́lómi bá tó lẹ́yìn rẹ̀ ìrun ẹniyẹn náà ní àlàáfíà so eléyìí ni position ibn hazmi al-andalusi bákan náà sheik al-albani alayhi rahmatullah àwọn náà fi sí bí eléyìí so ẹni yẹn lè wá ibò míì tó bá pàkíyèsí ìmáàmù tí ìmáàmù change ó lè wá bómi láti lọ kí òun so tàbá ní ká lọ pẹ̀lú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n sọ wọ́n láwàá yìí náà kí ni ìdájọ́ ká máa kọ́ṣe àfá kan láti lè fi dùn láti lè fi jẹ́ kí ohun wá dùn eléyìí tó wá ṣe pé èèyàn ń ta àmọ́dá rẹ̀ ó mọ̀ọ́mọ̀ máa ṣe àwọn àfá wọn takò that is àwọn àfá súnmọ́ ní kò bá mu kò dá ṣùgbọ́n bá yẹ pé nǹkan yẹn kàn ń wá spontaneously ni kò ń ṣe pé èèyàn mọ̀ọ́mọ̀ máa ṣe bí a tó pé èèyàn ti lísìn sí àfá yẹn ìyẹn ti lítìn sí so tẹ́wà bẹ́ kankan yóò kàn jáwá bẹ́ so irú yẹn ní ìtẹ́yìn ilé ẹ̀bùn ṣùgbọ́n wọ́n yẹ kó kéré mo fẹ́ lọ kí n ní sí ohun sùdéètì mo fẹ́ lò ohun ṣùrẹ́ mo fẹ́ lò kéèyàn gbé ìròrí yẹn wọnú òun eléyìí àwọn afá àtakò ṣùgbọ́n tó gbé mo ti gbọ́ gbọ́ gbọ́ so mo kàn fẹ́ bẹ̀rẹ̀ sí káàkiri ohun yẹn kàn jáwá bẹ́ so yẹn muktafa nǹkan tí wọ́n á ṣàmójúkúrò fún yẹn ni torí pé n tẹ́fẹ́ ká ronú sí òun ni ìtumọ̀ tí a ń ká kò ń ṣe bí a ṣe dùn ún wa kó máa pé dúdùn yẹn ni ó ṣe kí ni òun ni ó pọ̀ jù náà ká dùn ara ẹ̀ ní gẹ́gẹ́ bí n ta sọ àríkà Abu Musa al onípẹ́kùn bá mú panábì nísinsìnyí làbọ́tù lákàtà àbíra ní ìbá yẹn jù bẹ́ẹ̀ lọ láti lè fi gbé kùránì ga láti lè fi ṣe kíní láti lè fi ṣe tààdínù kùránì ṣùgbọ́n lómi yóò jẹ́ pé dúndùn tó ń dùn láti lè fi tààrẹ fún àwọn èèyàn ìyàtọ̀ ń bẹnu méjèèjì èèyàn méjì ń dùn ká alkùránì èèyàn ká àníyàn rẹ̀ dá èèyàn ká àníyàn rẹ̀ dá àwa lè mọ́mọ́ ìtàníyàn rẹ̀ dá àti ìtàníyàn rẹ̀ dá but èèyàn kan ní àníyàn rẹ̀ dá èèyàn ká àníyàn rẹ̀ dá ọ̀rẹ́jọ́ ń dùn ní tààrẹjọ́ ń gbádùn àwọn méjèèjì ṣùgbọ́n èèyàn kan dùn ún torí pé ó fẹ́ kí ni ó fẹ́ ìbrẹ́tì yí pẹ̀lú ohun kẹlẹ̀ mọ̀ pé kí ni òun ló èèyàn kan dùn ún torí kó fẹ́ gbé alkùránì ga eléyìí tó ń dùn tó gbọ́dọ̀ gbé alkùránì ga yóò gbà ládá èyí tó ń dùn torí pé kí ni ó bá jẹ́ kẹ́ gbà òun ó ṣe kí ni yóò gba akíní kò ní gbà ládá kàkà bẹ́ ẹ̀ṣẹ̀ ni ó tún gbà torí pé àníyàn rẹ̀ ò dá so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wallahu a'lam náà tí a tàbí bí náàmẹ́ni tí ó fẹ́ lọ aj ó dẹ̀ kó yọ zaka ṣé kí ó kọ́kọ́ yọ zaka ni àbí kí ó kọ́kọ́ lọ aj méjèèjì ò disturb ara wọn tó bá ti ní owó zaka kó yọ owó zaka tó bá ní owó hajj kí ó lọ hajj ṣùgbọ́n nísìnyí ó fẹ́ yọ ó yẹ kó yọ zaka wàá fẹ́ yọ zaka yẹn wá lórí ẹ̀ fẹ́ fi lọ hajj ẹni ó jí ọlọ́run subhanahu wa ta'ala torí wípé zaka yẹn ló jẹ́ ọ̀ràn yẹn lé lórí hajj yẹn kò gbọ́dọ̀ mú ó tó yẹ kóun fi yọ zaka yẹn kó wá lóun dá ìbá tiẹ̀ síbi hajj tí owó tí yíè lọ hajj ò bá yọ kó ọ̀rà jòkó jẹ́ náà kò tí ì lágbára nìyẹn sọ̀wàlìláyà alẹ́nẹ́sì hijjul bait manistata ilé ìtẹ̀bí ọ̀rán ọba sọ kò tí ì ní sípa nìyẹn ṣùgbọ́n kó wá ní àti wá gbọ́ gbogbo àyànà ti dà láàájì kan ládùúgbò èmi nìkan ní tí ì di aláàjì zaka eléyìí àáfi ọ̀bẹ̀gun ní lọ́dún yìí owó yẹn máa fi lọ ájì a ní bó bá lọ ájì yẹn gan ọlọ́run bá lè mọ́ gbá lọ́wọ́ rẹ̀ so zaka tó yẹ kó yọ ó gbọ́dọ̀ yọ sòfòjẹ ní oṣù jẹ wọn láwọn àlẹ náà last náà ni máa kọ́pì ohun àwọn recitals ta sọ wípé ìpìlẹ̀ ní pé kò bá mú kò dá àwọn afá àlùsúnnà tí wọ́n jama ọmọ ń takò ṣùgbọ́n tó bá pé nǹkan ẹ̀yẹn já wà ní dẹ́bi ta látara pé yẹn ti yú zùmọ́ ó wà kì ní overlooked kò sí tó burú mẹ́ tó bá pé ó já wà bẹ́ẹ̀ látara pé èèyàn ti gbọ́ ohun ẹnìyẹn dáadáa nísìn ó lè jẹ́ pé ẹni tó ń kọ́yàn ní Quran nísìn olóhun tó ń lò bódẹ̀ ṣe ń kà fún yín ohun tó ń lò yẹn náà ni ó súnmọ́ kẹ́yìn náà ṣe kí ni kẹfì máa kà so ó wá ṣe é ṣe kẹ́lómi along the line kó develop ohun fi ti ẹ̀ fún rẹ̀ so bẹ́ẹ̀ náà lẹ́yìn tó ṣe kí bóyá ìmọ̀ lítì sáwọn kéfẹ́ ti nǹkan kan mọ́ra wọn ó ti bá sábà sókàn yìí ló ń fẹ́ ka súrà kan báyìí ohun kan kan jáwá sí lọ́pọ̀ láì ṣe kóró tẹ́lẹ̀ sẹ́rù yẹn sì a lè fojú fo ṣùgbọ́n kí èèyàn sọ pé òun lágbájá mo fẹ́ máa lò ìyẹn ni àwọn afáàsùn náà máa ń takò ṣògbéyà lórí ìrun ni ó àbí outside ìrun ọláwà rẹ̀ subhanaka wa atubu wa rahmatullahi wa barakatuh